ibi sọ̀lá ìrọ̀sù ọ̀nà fi sọ̀lú nàbì sọ̀lá tí àbí bàbẹ̀. Ìtaari ni pé ànẹ́bì ò lè dìde lórí ààrẹ lànẹ́bì wà sọ̀rọ̀ sọ̀lọ̀. Tújòkó lànẹ́bì wà, àbúbákẹ́rì làwọn èèyàn ń rí, òun ni wọ́n fi ń ṣe kíni, ni wọ́n fi ń kọ̀ sí lọ́dọ̀ àwọn àfọ́ ọkàn yá. Táwa ni ìmáàmù náà méjèèjì, àmọ́ kò rújú pé ní àbúbákẹ́rì bọ́ wájú lànẹ́bì ò tó ṣe kíni kò tó ṣe. jẹ́sí orí Abdulrahman bin Awf ó kílíà tí wọ́n kírun nìkan wọ́n àwọn oníraka méjì wọn kí kàkà kan là nẹ́bí bá nígbà tí Abdulrahman bin Awf sálámà nẹ́bí kí kàkà kù. torí náà káwọn ìmáàmù náà wọ́n ti ti yàn kí làdáni náà má kọjá là àdáni ò ní di ìyọ̀ǹda mọ̀fẹ́ ṣe kí ni mọ̀fẹ́ kírun àmọ́ ní ìdí kìí ṣe ó lè máa jẹ́ consent tí màmú ọ express tí ó sọ ọmọ bá ti rí tí màmú wọlé tí ń bọ̀ ní àyè tí ó ti ní ẹsẹ̀ kíní ẹ̀kíní pa ní tí màmú ọ̀sẹ̀ wàá máa fi lọ́yà rárá ẹ̀pẹ̀ ń àmọ́ a gbọ́dọ̀ lo ẹ̀kọ́ yẹn ya màmú ni ó signify pé ó ti yá gbé kẹ̀ǹgbò àmọ́ ní sí béèrè kí n tí òfin níbi kí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ìkọ́ ọmọ ọmọ òkè bíi àdánù òun ni pé léyìí tí a retí yàtọ̀ bí táwa ti ń lò lónìí oúnjẹ lónìí báyé dé lónìí léde kọ́dà bí wọ́n bá pẹ̀rùn lọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀run yìí kọ́dà ẹ̀ wí fún yóò àga ẹ̀dùn ìṣẹ́hùn ló ẹbí ń ìṣẹ́hùn ló àwa ti jẹ́ sí nǹkan sí nǹkan àwọn ọmọ wa la a tún ń retí kóhun ìfọ́mọ̀ kọjá gbòòrò bíi àdáni báǹkà bá o lódodo báǹkà bá ìta bá ni pé dábàá gbọ́ ta pé irun pé tó gbọ́ ta lọ sí ìkọ́ ọmọ orúkọ àwọn tí ó irun náà wọ́n ti wà nínú mọ́ṣáláṣí. àwọn ti béèrè wá ni pé lónìí yìí bàbá wa ṣe bẹ́ẹ̀ ìdóni tí kọ́tàkó kò sí tọ́tàkó. méjì torí pé ní nínú àwọn àǹfààní míì tí ìgbóhùnsókè máikrófóònù kò ní kí ó ṣe òun ni wọ́n ń pa àwọn kan ní ahlu aza ahlu al-aza àwọn tó ní ẹ̀sìtì àti má wà mẹ́kàlásì àkọ́kọ́ wọn làwọn obìnrin nínú sẹ̀ríà ẹ̀dá bá wà lóko ẹrú kì í ṣe dandan ní gbogbo obìnrin ọmọ ìjáde wá mẹ́kàlásì àmọ́ gbọ́dọ̀ máa fẹ́ràn tó bá jẹ́ mùsùlùmí pàtàkì jùlọ ó lè jẹ́ pé olówó rẹ̀ ṣe mùsùlùmí nígbà náà ẹrú ń bẹ ìṣẹ̀rí àti ìyókù rẹ̀ ní ètò ẹni ọ̀rẹ́ káàárẹ̀ rẹ̀ ò ọ̀gbá ó ṣe kí ni gbogbo àwọn tí wọ́n ń pè ní ṣáàbù àhàlú àgbà. báwọn náà bá fẹ́ mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rùn ọ̀láìbí nínú ṣẹ̀rí àbábá ti rí kọ̀ọ̀kan mélé bóyá òun wá bá jáde pẹ̀lú ògbọ́n ọlọ́run kọ̀ láì. nínú àwọn ọ̀nà míì tí òfin láì bí ni pé mọ́sálásí lè tóbi. wọ́n bá di pé ní mọ́sálásí tóbi bí ẹ bá dẹrù mọ́sálásí mọ́kà ní màdínà ní kò sí bí màámù ti lè gbóhùn òkè tó kò sí bí màádínù ti lè gbóhùn ìkọ́mọ̀ tó nígbà tí ọba fi di ìdá mẹ́ta inú ìdá mọ́sálásí ẹ̀ torí náà wàlláhu àdàm kìí ṣe pé ọ wá láì àtàrí níbi bá a bá sì wá pé ní gbogbo wa náà láti wà mọ́sálásí yìí kò ní ìdí ká lo máikrófóònù mọ́ pé láti ẹ̀yìn náà kò burú torí pé nínú ní tí mo fi wí bẹ́ẹ̀ àwọn ọ̀gá àbùkí ní gbàǹgbà tá a wà ní nígbà mẹ́wàá Muhammad sallallahu alaihi wa sallam irun inú ààwẹ̀ èyí náà lé ààwẹ̀ ààwẹ̀ ní ìsọ̀bádé ẹ̀ fún àkóso ọ̀fẹ́ wì tẹ́ ẹ bá wo lẹ́gùn microphone wọ́n ní bí wọ́n ṣe máa àṣọ́ọ̀tì tí wọ́n fi kí ìrún ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀yà wọ́n pè ní ìrún mọ́gírídì àti ṣáì ní wọn alẹ́. ẹ̀yẹn observe tó bá ti di pé wọ́n bẹ̀rẹ̀ náfìlà àṣàmú àbọ̀tẹ̀ wá di náfìlà àti òru wọ́n reduce volume púpọ̀ to the extent that ẹnu àwọn tó wà nínú mọ́ṣáláṣí àti títí méjì mọ́ṣáláṣí àwọn nìkan ni wọ́n mọ̀ ẹ̀ṣẹ̀ ni ni wọ́n mọ̀ gbọ́. mo rò pé táwọn náà lónù pé á ibi tí kìíní níbi kí ìmáàmù àti mọ̀ábínú ọgbọ́n sókè kò ní ìdí ajé ni bí ọ̀fẹ́ wá láti èdè wọn ọ̀ràn yẹn. èyí ti dandan kákìlọ̀ fúnra wa ń bẹ̀rù náà èyí ti dandan ni pé irú wa àti tàǹtẹ̀ yìí bá a bá rí fáwọn tí ń bẹ́ wọn ò ní ìdí rẹ̀ a lè pọ́jù rẹ̀ dé ẹ̀ẹ́dájú báyìí wa bọ ọkọ̀ àwọn tí ń bí lọ ọlọ́run ní ṣe wọ́n bẹ́ẹ̀ àwọn ọlọ́rọ̀ ọlọ́run gbọ́ àmọ́ kò rí bẹ́ẹ̀ làwa náà fi ń ké ẹnìkan lè ní tún ṣe ìyá tó ń bẹ nínú ilé àbọ̀ wà ń tọ́ọ̀bù rẹ̀ ń tajà àgbọ̀dọ̀ fún wọn pé wọ́n má gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run lè gbẹ́sẹ̀ fún wa ìyá ń bàtà wọ̀ lè lọ nú mọ́sálásí wọ́n sì tún wá ní wọ́n gbé wọ́n gbé síkà fóńtà ìyún náà bá torí náà bó ti rí nù wallahu ta'ala a'lam náà. ìbéèrè dín náà. ok ọ̀hún ẹ̀sẹ̀kẹ̀ ìmọ̀-adínú ní kọ́ máa lù ú. mo ti dáhùn yìí hùn nítawà ń ṣe ń kì í ló jẹ́ kí ẹ béèrè béèrè wọ́n ti dà bẹ́ẹ̀ fi béèrè béèrè. ẹ̀rí gbogbo ọmọ ni wọ́n nídi kóhùn ó dé ìmáàmù náà lèmi ń wí ìmáàmù lèmi ń wí lọ́ọ̀yà ajẹ́jú fún oníṣe pé ẹ̀rí ìgbóhùn sókè mọ́ádínù lórí ìrun ó parí bọ́ba ti ṣe kọ́ ọmọ tán. bọ́ba ti ṣe kí ni bọ́ba ti ṣe kọ́ ọmọ tán ìṣe mọ́ádínù parí lórí ìrun àyàfi kí ní ìdìbá irú pé ohun ìmáàmù ò lè dé ọ̀dọ̀ àwọn tí ó jìnnà kò sì sí kíni kò sí máikrófóònù tí ó gbé débẹ̀ eléyìí ẹ̀mọ́ àmọ́ tí èyí tó dáa jù ní kó ṣe pé ìmáàmù náà ni ó di máìkì máyà ẹnu kọ́ fàṣẹ ìdínà abínú nígbà tí wọ́n bá gbẹ̀rún dúró wọ́n bá ti dúró tán lọ́nà padà sí ìmáàmù rẹ̀ yìí ń lọ́dà yìí

pé nǹkan kàmù ni àbí ògbàmù. Ọlọ́run tàn ilẹ̀ tàn dáadáa. Ìbéèrè alákọ̀ọ́kọ́, abáró ẹni rẹ̀ abáró ẹni rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run ló kú lórí ibi tó wà wọn. Orí àwọn tẹ kàkálẹ̀ yìí, kìí ṣe Mùsùlùmí náà o. Orí ẹni Mùsùlùmí náà sì ni. Ìyẹn ń sáwó. <laughs> Ah, abadúgbò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run òjò tí ọwà ń bẹ̀rù sí pọ̀ ká mẹ́bẹ̀. irú eléyìí ó ti ṣe ń tó yọ̀yàn kó nu mùsùlùmí ṣe ń tó yọ̀yàn kó nu mùsùlùmí irú rẹ̀ yóò ní ìdá àti padà wọnú ìsìlámù àmọ́ kì í ṣe dandan kó sọ ọ́ di sẹ̀rímọ́nì ṣèṣe dandan kó wá kéde àbí kó wá wá mọ́ṣáláṣí ká wá pé afẹ́ wẹ̀ tòró lè jẹ́ ẹni tí wọ́n bí nínú ìsìlámù ọwọ́ tún wá mọ́sálásí pé ẹ wá wẹ̀ mí kì í sì ṣe dáadáa bá jẹ́ dandan ni kò ní choice mi yóò ṣe náà àmọ́ kì í ṣe dandan. irú yín ó bá ẹgbẹ́ nìkan ló wí fún àti nǹkan náà ẹ̀yin náà ṣe orí kan bẹ́ẹ̀ ní kó kà ṣáàdù ẹ̀dá ìlàhà ìlọ́lọ́ wa anna muhammadan rasulullah ó ti ká ọwọ́ ìsìláàmù padà ní àmọ́ gbogbo èyí tó ṣe yìí ó ẹ̀ẹ̀kan wá ní ọdún ní máa ẹ̀sìn ọlọ́run ó sì máa tọrọ àforíjì kọ́kọ́ pẹ̀lú ògùn ọlọ́run kẹrẹ́nu kọ́ wọnú ìsìláàmù náà àti ìsìláàmù yẹ dùgbò má ọ̀bùnà nínú tí ọlọ́run fi sàánú ọmọnìyàn ní kó gbogbo ní tẹ̀yìn ọ̀bá àlejò ní kébè yìí níjọ́ tó bá fi lóhùn òsè mọ́ ó ti wọnú ìsìláàmù gbogbo ní tó ṣe tó dìgbà yìí wọ́n ìrẹ́jẹ̀ fóònù rẹ́kọ́dù rẹ̀ òun ni òlọ́jọ́ pé ẹgbọ́ kan ní ogun àwọn sọ̀rọ̀ ànábì ìwọ́nù lọ́ọ̀dì àléyé tí wọ́n ti jẹ́lẹ̀ bo olóòtà tẹ́lẹ̀ nígbà wọn ti fi ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ọ̀tán kọ́dà alukùránì sọ fún wa pé kọ́dà ẹ̀ má máa fi bú wọn mọ́ ìsàlẹ̀ sùnmọ̀lùfọ̀sọ́kù ba'da al-iman kọ́dà ẹ̀ má tún máa rán wọn létí mọ́ dáa. ala rẹ̀ yìí máa pọ̀ àyò lẹ́ra ẹgbẹ́ ẹ̀yìn tẹ́ tó kẹ̀sì dídí ní lára yín nù. ẹ má ràn rẹ̀ má pẹ̀lú ẹ má fi bú má ẹ má fi pè má náà mi rò dùnú ẹni bọ́ bá ti ṣe dáadáa síwájú tí ọ̀kadà òkè ló ti ṣe ọlọ́run láti ìbéèrè kejì ní bàbá bàbá kan nǹkan méjì lọ àwọn míì máa ń máa máa dà pọ̀ ẹlòmíì ó sì máa ń dà pọ̀. ǹjẹ́ ká gbóhùn sókè tàbí kì í bàbá kẹrùn kan dídí àní àṣìṣe náà. bàbá wa la gbóhùn sókè káwa máa dà bí orin pépé ní èmi ò dúró dè yín lẹ́yìn ọ̀gá tí gbé e débi tẹ̀mí gbé e dé kábílẹ̀ jọ fún kí nìdájọ́ yìí ọ̀nà méjèèjì yàtọ̀ àwọn ẹlòmíì deliberately wọ́n máa lu ẹ̀rí alákọ̀ọ́kọ́ láti fi gbé ẹlẹ́ẹ̀kejì yìí kéèyàn bẹ̀rù ọlọ́run lórí alákọ̀ọ́kọ́ agbóhùn sókè tàbí kiri lẹ́yìn ọ̀rọ̀ súnà súnà nàbà Muhammad sallallahu alaihi wasallam ní àwọn àlùfáà tí èmi gbẹ́dú mà tó wọn máa tó ní má tó nàní àkókò ní bàbá wa tó ń bá wàhí mà fún wọn iná bá tó ń lẹ́yìn wọn rí yóò rí i pé gbogbo àrùn tí bàbá ń tẹ̀lé mà kò ní ṣe jẹ́jẹ́ bẹ́ẹ̀ mo sì rí nù ẹ̀rí lórí eléyìí ni pé ibùn abbas ọ̀rọ̀ fi ọ̀dọ̀ wà nù ibùn abbas ọmọ àtọ́jẹ́kọ́sẹ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa Ibn Abbas nígbà mo wà ń kéke ẹni pé ìgbà tóun náà ti dàgbà ọ̀pọ̀ méje ni àwọn Ibn Abbas wọ́n dàgbà sínú ìsìlámù. Ibn Abbas ní nínú tí ìmọ̀ fi mọ̀ gẹ́gẹ́ bí ọmọ èké ńgbà ní ìpínlẹ̀ ọ̀bá bá àwọn tí ìmọ̀ fún ìsálásí tí ìmọ̀ fi mọ̀ pé wọ́n ti kírun tán òun ni àbíká wọn tán bá ń ṣe. Bóò ní Ibn Abbas yóò ṣe mọ̀ pé wọ́n ń ṣe àbíká wọn náà ń ṣe jẹ́jẹ́. Àà ah, ìrùn yìí ti bọ́ wọ́n ti kírun tán àgbáàrò ni àgbáàrò ẹ̀yìn ni wọ́n ń wọ́n ń ṣe torí náà agbóhùn sókè òun kọ́ ni ìwọ̀ agbóhùn sókè gẹ́gẹ́ ni àgbáàrò súnmọ́ ànábì sallallahu alaihi wasallam. ẹlòmíì ọ̀wá mọ̀ náà mo ní ká yàn án ìgbóhùn sókè yìí tó bá ti wá di tó ju bí orin tá a wá ń wọ̀n án tí gbogbo wọn wàá máa wí lẹ́ẹ̀kan pé la ilaha illallah muhammadu rasulullah sọ́lá èyí ò bíbí àmì o bíbí àmì òun kí àdìsí ibùdó àbá ṣe ń bí o òun fi ní practically tọ́lọ́mbá ní kéèyàn ó gbé pẹ̀lú àwọn àgbààgbà apá tí wọ́n gbọ́ súnlẹ̀ yé tí wọ́n ń tẹ̀ pápọ̀ rẹ̀ yóò di oyé yẹn èèyàn máa kà nǹkan mí ẹnu kíra practical rẹ̀ ní yé bí ẹ bá gbọ́ pé ibùdó àbá ṣe yá ohun wọn tí ń gbọ́ tí mo fi mọ̀ tí wọ́n ti ṣe nu ní máa ṣe tiẹ̀ mo fi ní èmi kọ́ ilé yìí ọ̀dà tó lọ́dọ̀ àwọn bàbá àgbà tó wáyé mọ̀ fún ọ̀sà rẹ̀ wọ́n máa gbóhùn sókè ọmọ àwùjẹ kọ́dà súnmẹ́sì ni ká gbé ọ̀hún sókè sí. àmọ́ yìí súnmẹ́ yà gbọ́dọ̀ wá pa síbi tí ànábì ẹsẹ̀ káwọn sọ wá lè ṣe àwọn ẹja lóhùn. èdè káwa máa ń wí lóhùn. ìta máa ń pẹ́ díkùrù jàmáì nù. ìgbìmọ̀ díkùrù jàmáì ni pé máa jọ wí nǹkan kọ̀ dáàmà wa mo ti wí ilẹ̀ ẹ̀rí kébó ti rí nu kọ́ dáàmà wa dúró jẹra wa. ṣé ibi tí ọba yẹ ká fà dé látòjọ tó bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìyẹn òbílẹ̀ àmì o kò síbi kan nínú ẹ̀rí Al-Qur'ani àbí súnà tàbí gbogbo ẹ̀rí tẹ ẹ kárí tí wọ́n ń wí ní kéèyàn kéèyàn gbọ́ gòkè wẹ̀ẹ́ kí ni àyà tó ní bá gbé ká ṣàbí kiri lóhun kó kí wà kó fi ẹ̀ka ní kìláyà ni. Nàám. Ala kulli hal gbogbo ẹ̀rí tó bá wá lórí kíkẹ́ yóò gbọ́n sókè. Sawa'un fil Qur'an aw fi sunnati Nabi sallallahu alayhi wa sallam. Ọ̀tọ́ ka kíkà máa dá ní orin. Ọ̀tọ́ ka ká máa dá lórin. Ọmọ lórí pé èmi ò gbóhùn tẹ̀lé sókè. Mo gbé ohun tiẹ̀ sókè. Mo ti jẹ́ tó ti ìbéèrè yìí nù alhamdulilayi ilé àdéhùn tá a ṣe ní ìjọba láti ìgbà mẹ́ta. ara ayà tí mo fẹ́ràn jílẹ̀ kan wà á ti rú fún àwòjì harubi wà á ti rú fún àwòjì harubi ẹ̀wù jẹ́jẹ́ ni àbẹ́ ìdíkíni àbẹ́ ìdáké bí ìdáké ò mí ní ta lórin ẹ̀sìn bí ìkú rẹ̀ láàrin lọ́dọ̀ àwọn sọ̀rọ̀ àjà nẹ́gbà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àríyí